Kọrịntị kínní orí kẹfà. ẹnikẹ́ni nínú yín tí ó ní ọ̀ràn kan sí ẹnìkejì rẹ̀ a gbọ́dọ̀ lọ pè é ní ẹjọ́ níwájú àwọn aláìṣòótọ́ kí ó má sì jẹ́ níwájú àwọn ènìyàn mímọ́ ẹ̀yin kò á mọ̀ pé àwọn ènìyàn mímọ́ ni yóò ṣe ìdájọ́ ayé ǹjẹ́ bí ó bá ṣe pé a ó ti pasẹ̀ ṣe ìdájọ́ ayé ẹ̀yin a ṣe aláìyẹ láti ṣe ìdájọ́ àwọn ọ̀ràn tí ó kéré jùlọ ẹ kò mọ̀ pé àwa ni yóò ṣe ìdájọ́ àwọn áńgẹ́lì mélòó mélòó ni ohun tí í ṣe ti ayé yìí ǹjẹ́ bí ẹ̀yin ni yóò bá ṣe ìdájọ́ ohun tí í ṣe ti ayé yìí ẹ̀yin á yan àwọn tí a kò kà sí rárá nínú ìjọ ṣe onídàájọ́ mo sọ èyí fún ìtìjú yín ó wá lè jẹ́ bẹ́ẹ̀ pé kò sí ọlọ́gbọ́n kan nínú yín tí yóò lè ṣe ìdájọ́ láàrin àwọn arákùnrin rẹ̀ ṣùgbọ́n arákùnrin pe arákùnrin ní ẹjọ́ àti èyí ni níwájú àwọn aláìgbàgbọ́ ǹjẹ́ nísinsìnyí àbùkù ni fún yín pátápátá pé ẹ̀yin ń bá ara yín ṣe ẹjọ́ èéṣe tí ẹ̀yin kò kúkú gba ìyà èéṣe tí ẹ̀yin kò kúkú yẹ kí ara ẹ̀yin jẹ ṣùgbọ́n ẹ̀yin ń jẹni ní ìyà ẹ sì ń rẹ́ni jẹ àti èyí ni àwọn arákùnrin yín ẹ̀yin kò mọ̀ pé àwọn aláìṣòótọ́ kì yóò jogún ìjọba Ọlọ́run kí a mọ́ tàn yín jẹ kì í ṣe àwọn àgbèrè tàbí àwọn abọ̀rìṣà tàbí àwọn panṣágà tàbí àwọn aláìlera tàbí àwọn tí ń fi ọkùnrin bára wọn jẹ́ tàbí àwọn olè tàbí àwọn olójú kòkòrò tàbí àwọn ọ̀mùtí tàbí àwọn ẹlẹ́gàn tàbí àwọn alọ́nilọ́wọ́gbà ni yóò jogún ìjọba Ọlọ́run bẹ́ẹ̀ ni àwọn ẹlòmíràn nínú yín sì ti jẹ́ rí ṣùgbọ́n a ti wẹ̀ yín nù ṣùgbọ́n a ti sọ yín di mímọ́ ṣùgbọ́n a ti dá yín láre ní orúkọ Jésù Kristi Olúwa àti nípa ẹ̀mí Ọlọ́run wa. Ohun gbogbo ni ó yẹ fún mi ṣùgbọ́n kì í ṣe ohun gbogbo ni ó ní èrè ohun gbogbo ni ó yẹ fún mi ṣùgbọ́n èmi kì yóò jẹ́ kí a fi mí sábẹ́ agbára ohunkóhun oúnjẹ fún inú àti inú fún oúnjẹ ṣùgbọ́n ọlọ́run yóò fi òpin sí àti inú àti oúnjẹ ṣùgbọ́n ara kì í ṣe ti àgbèrè bí kò ṣe fún olúwa àti olúwa fún ara ṣùgbọ́n ọlọ́run ti jí olúwa dìde yóò sì jí àwa dìde pẹ̀lú nípa agbára rẹ̀ ẹ̀yin kò mọ̀ pé ẹ̀yà ara Kristi ni ara yín ń ṣe ǹjẹ́ èmi ò á mú ẹ̀yà ara Kristi kí èmi kí ó sì fi ṣe ẹ̀yà ara àgbèrè bíi